Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. tí o dẹ̀ pè sórí ṣó Dorkas tó wá ń sọ irú nǹkan tó sọ yẹn kí ló dé tí ìwọ ò sọ fún mi pé à kí àbúrò mi lè jáde o tẹ́ ẹ bá fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yẹn máa get answer yẹn bẹ́ẹ̀ yẹn ìwọ if you don't know forget about it láàrin yẹn nígbà tó pè sórí ṣó tó pè ẹ sórí ṣó tó bá pé justice àwọn ìfamily tí òun ṣe pé ìwọ ti gbowó ni ṣe bó yẹ kó sọ wípé à Dorkas o nígbà tó ti jẹ́ pé gbogbo àwọn evidence yẹn wà lọ́wọ́ ẹ o jẹ́ ká máa lọ sàbújá ká lọ tákù àwọn pípù yìí ǹjẹ́ ṣó sọ yẹn kò sọ ọ́. ǹjẹ́ ṣó sọ yẹn kò sọ Princess Florence Jayé Jayé Ọba mo kí gbogbo yín Anthony Amos welcome ṣe rí collaboration àwọn tọ́jọ́ fẹ́ wà nínú fíìmù yẹn ọlọ́run ló ní ká tètè pariwo fámílì àwọn ìyá àbejì èyí tí wọ́n fẹ́ mú tí tọ́yẹ̀tẹ̀ ṣe disclaimer fún collaboration gbogbo wọn ni ìyẹn àti ẹ̀gbọ́n bàbá àbejì bàbá àbejì àti oyi dorcas wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ tún máa lọ ṣiṣẹ́ láńlọ́ọ̀dù mọ́ báyìí ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ṣe kí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ṣe iṣẹ́ láńlọ́ọ̀dù mọ́ mátà yẹn ni tẹ́ ẹ bá wo dìwé tí ẹ̀gbọ́n bàbá àbèjì fi ń ṣe iṣẹ́ lọ́wọ́ yìí ẹ̀ mọ̀ wípé ẹ̀ nǹkan ti bọ́ sí àpò ẹ̀ meanwhile dọ̀kásì ń ṣe kí ni ó ti mọ̀ pé pápẹ́ ti wà lọ́wọ́ tòun ọ̀rẹ́dì ṣùgbọ́n ó fẹ́ ṣe kí ni ó fẹ́ tún jẹ́ kẹ́lòmíì náà kọjọ wọ ṣágo ládùrú àwọn ọ̀rọ̀ tó bá pẹ́ àwọn ọlọ́pàá ò ti rí àwọn òdodo ọ̀rọ̀ kan ni ṣé bàbá àbèjì sì máa wà bẹ́ẹ̀ by this time ni. tí ò bá ń ṣe wípé àwọn ọlọ́pàá ti rí àwọn nǹkan tó jẹ́ wípé òfin kìíní kan tó múlẹ̀ evidence tó múlẹ̀ ṣé bàbá àbèjì máa sì wà ní inú kìíní ta lọ́dẹ̀ dúró de ọ́n dúró dè Dorkas. ọ́n dúró dè ta ni wọ́n dúró dè Dorkas. ọlànàbì mo kí yín dọ̀kásì ń sọ fún wa wípé òun ń ṣe kí ni òun ń ṣe tòótọ́ láwùjọ ẹjọ́ ọ̀nà wo ni òdodo tí dọ̀kásì ṣe ordinary kó fẹ́ lọ bá bàbá bàbá Gani Adams lásánlásán kò lọ lọ́nà tó tọ́ àbóhùn kọ́ ló ń pe ìyá kínní tó ń pe ìyá erelu òun fúnra rẹ̀ mọ̀ pé orúkọ òun gan kò ra ọjà láwìn. ó ń jáde ó fẹ́ máa ní pé kọ́ máa ṣe gbogbo tó ń ṣe yẹn àti àwọn tó fẹ́ bá a sọ di fracasi ọ̀wọ́n yẹn ò tí ì mọ̀ tó ń ṣe ọ̀wọ́n ni torí gbogbo wọn náà ló ń gádà evidence tó sì máa lo against yẹn ládùúrú bí olójú dúdú ṣe ṣe tó pé òun fẹ́ dàìbàtì òun fẹ́ ṣe kinní kan èèyàn fẹ́ competition kan ṣẹ́yìn rí olójú dúdú gan kóun ṣóun gan lágbára ẹni ṣolójú dúdú gan kí ẹ mọ ẹ mọ gbogbo bóun ṣe ń jáde yẹn ni ó ń bu petrol sí ni because ó ní àwọn wáìnì tó gbọ́dọ̀ wáìnì òkété tó gbọ́dọ̀ fi ṣe kinní tó gbọ́dọ̀ fi wá jábọ́. à ń bí nírú ó ń wírù à ń sọ̀rọ̀ ọgbá ó ń sọ̀rọ̀ ìwòwò ẹjọ́ tí ìwòwò tá tún ń sọ òun gan àtọwọ́ ta ló ti jáde àtọwọ́ ẹ̀ kí ló fẹ́ fagbe wèrè tẹ́ ẹ bá wo ohun tó fi ń ṣe ṣáàtì ńsìn kò yàtọ̀ sí ohun ìgbà tí ìwòwò ẹ̀ jáde a ní kó o ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí kíni tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyá ìbejì tá a bá dẹ̀ tètè ká ní a ti mọ̀ ní ìgbà kí kí ọlọ́run ti fi òye yẹn sí wa ní orí ní ìgbà tí kíní kí lórúkọ bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ bọ̀bọ̀ tó kù yìí mo ti gbàgbé orúkọ ẹ̀ tó kù yìí tí nǹkan kan ò ṣe náà ni bí nǹkan kan ò ṣe ṣe náà rèé ṣùgbọ́n wọn ò mọ tó máa fi sọ fún wa ni lọ́fi sọ pé ó jábọ́ látòrí kinní kan wọn ò mọ tó máa fi sọ fún wa náà ni ó ṣe jẹ́ pé ìwọ yìí náà ṣé iye tó ló fẹ́ fún fámìlì ẹ̀ ló fún wọn. bọ́n ṣe dáwó náà nìyẹn o bọ́n kan ṣe fún lówó náà nìyẹn o ṣé iye tó ló fẹ́ fún wọn Akínwùmí ṣé òun ló fún because kò tí ì hàn sí wa lójú dáadáa báyìí bí bẹ́ẹ̀ kọ́ tá a bá tún pariwo kọ́wọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe wọ́n yẹ kó ṣiṣẹ́ ẹlòmíì tún ń bọ̀ lọ́dún tó ń bọ̀ tí yóò bá jọ́dún yìí another one á tún happen lọ́dún tó ń bọ̀ i'm telling you. bá a ṣe ń sọ pé olójú dúdú tó olójú dúdú olójú dúdú tó a mọ̀ pé ó ya wèrè tiẹ̀ o ṣùgbọ́n ṣé irú nǹkan tá à ń sọ yìí ṣé ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ lójú dúdú ṣé irú nǹkan tá à ń sọ yìí ṣé ó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ lójú dúdú ẹ̀yẹ́ ká múrọ́ kúrò ṣé olójú dúdú gan mọ àwọn tó ń bá ṣiṣẹ́ ni olójú dúdú gan mọ àwọn tó ń bá ṣiṣẹ́ ẹ̀. thank you títí títí show ayọ̀mídé ayọ̀lá welcome olójú dúdú ó mọ àwọn tó ń bá ṣiṣẹ́ wípé no òun náà ti gbowó lọ́wọ́ wọn rí bóyá ràbọ̀ràbọ̀ ẹ̀gan ló jẹ́ kó nǹkan máa ṣiṣẹ́ bó ṣe wà yẹn torí kò sẹ́ni tó gba kò sẹ́ni tó gba owó lọ́wọ́ wọn tí ò ní nǹkan tàbí ìkejì tó nǹkan máa ṣe kí ni tó máa fi replace ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ti ibi ìṣáná kí èso oògùn èèyàn tó ń fi tó ń ṣe destiny epa show tóun gan ò ní destiny hello tóun gan tó help òun gan tí destiny gan tún lọ àbí irú ṣòwò nìyẹn ẹ mà làmí lọ́yẹ̀kẹ́ ẹ mà mà tún gbà mí ẹ̀yin ará mi ẹ mà mà tún gbà mí kẹ́ ẹ̀. láńlọ́ọ̀dù ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì wà ní inú ìwé ẹ wá wo Taofiki ó wá ṣe kí ni ó wá lọ síbẹ̀ ó ń sọ̀rọ̀ sí láńlọ́ọ̀dù lẹ́nu ta ni o gbogbo àwọn ọ̀rọ̀ tó fẹ́ máa sọ sí láńlọ́ọ̀dù lẹ́nu yẹn ẹ ẹ gbọ́ wọ́n ní ìyá àbejì tí ń sìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni kí ni máa wí ó dẹ̀ ti ní bó ṣe bá a sọ ó ti ní bó ṣe máa bá láńlọ́ọ̀dù sọ láńlọ́ọ̀dù o ilé yìí àwọn òun pẹ́ gbé ilé ní upstair Dorcas àwọn òun pẹ́ gbé ilé ní upstair ó lè ní ilé yìí bàbá ẹ lọ wá kápẹ́ńtà ẹ jẹ́ kó bá yín tú rúfin òkè yìí afẹ́ afẹ́ ọmọ ajá blọọkì síbi lónìí lónìí lórí wípé kéèsì tó jẹ́ pé ń tọ́ wọn fámìlì yẹn nídìí wọn ò ní ìdìjú bí wọ́n mílíọ̀n gan nígbà yẹn wọn ò ní ìdìjú yẹn lọ. ṣùgbọ́n nísìnyí ó pìrìbí ẹ̀ kọ́ ṣe kí ni kọ́ ná bí thirty million ṣé ní tó ti ná sí ṣé kò ń ju thirty million ṣé kò ti ní máa fẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọlọ́pàá àwọn lọ́ọ̀yà lọ́ọ̀yà kínní kan lọ́ọ̀yà kan ló ti ń dìlí ti rí àwọn kínní ẹ̀ lórí kínní because lọ́ọ̀yà gan ojú ẹ̀ ti rí àwọn nǹkan tó yẹ kó rí. gbogbo àwọn disguise gbogbo àwọn tó ń ṣe pípẹ́ kọ́ọ̀rọ̀ ṣe pípẹ́ wọn ń jà gbogbo ẹ̀kọ́ mi ò rí wò ọlọ́run ohun tí máa fẹ́ wò ọ̀dọ̀ straight up bí àtìyẹn tí máa ti rí ibi irú òun ẹ àti ọ̀dọ̀ kílókò ẹ̀ láyọ̀ mo máa ń rí mo máa ń rí ìwo mẹ́ẹ̀ dáadáa ohun tó bá wí ibẹ̀ mo ti ń kó àbí kí n ṣó bí gbogbo àwọn kíní ẹ̀ tí mo block kó lè mọ̀ pé kó lè mọ̀ pé kò ń ṣe ṣeréṣeré títí kan ti jòbó tú láàní àtọwọn ọmọ ẹ tó jẹ́ bí spíkà ẹ èyí tó bá náà ń èyí tó bá náà ń fi pàtíkúlà kíní ẹ̀ wò mí á wípé bí àmì ìtì mọ́ ohun tó ń lò ní fake profile lọ́ fi máa wò mí ṣé ìwọ tí wọn ò rí ní Àbújá ló wá parọ́ ló náà sanwó autopsy àbí ó ṣàmà ní ọ̀rọ̀ tẹ́ máa sọ ṣé wọ́n tó ọ̀wọ́n ọlọ́pàá gan ò rí bá sọ̀rọ̀ mọ́ ló máa náà sanwó autopsy ta ló gbà lọ́wọ́ ẹ̀ ẹ ti rí nǹkan tí àwọn fámìlì ìyá àbèjì ń ṣe ẹ ti mọ̀ wípé ọmọ ẹni tí ń pa ẹ̀ àti sọ fún yín wípé ọ̀wọ́n ọ ti sanwó mọ́ṣúárì tí gẹ̀yẹ́ wà wọ́n ti sanwó everything títí kan nǹkan tí ṣẹ́gun tó ń lọ gbẹ́ kíní tó ń gbẹ́ sàárè tó ń gbẹ́ lọ́wọ́ gbogbo everything ni wọ́n ti settle kí wọ́n dúró de Dorcas kó dé kó mú orí dúró tiẹ̀ kó wà ń bẹ̀ kí ẹ̀gbọ́n bàbá àbèjì kó wà lórí ìdúró kí àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n ìyá àbèjì kó wà lórí ìdúró àti àwọn ọlọ́pàá àti àwọn àbíkẹ́ kí onídùúró tiwọn náà kó wà lórí ìdúró ńbẹ̀ ń tọ́ ń retí nìyẹn. ta lẹ wá ń tàn ṣe é wípé gbogbo èèyàn lẹ lè divert brain wọn ni gbogbo wọn tó fẹ́ bá yín ṣe analysis gan ẹ rí pé wọ́n kàn torí ra wọn ọ ń torí bọnú ọrùn ra wọn ni wọ́n ń ti orí bọnú ọrùn ra wọn bọ́ ṣe ń kó sí lọ ń jáde ìkọ́tẹ̀ ní ó náà fi ọ̀rọ̀ ìyá àbèjì <laughs> fi mèkì owó òwe ìwọ ò ṣe pa ó ṣe pa monetization tiẹ̀ gbogbo àwọn ṣòtó tí ó kàn ẹ́ tó ń gbẹ́nu sí èwo ń tí <laughs> ẹ̀ mọ́tẹ́fẹ́ dá sí ń bẹ̀. Hmm? ẹ̀sọ́ gan kò ní kò make sense because gbogbo yín gan ẹ̀ ní ìtẹ́fẹ́ sọ tó mọ́ pọlọ wá. ṣẹ́ni tó ti kọ́kọ́ ṣe ṣóǹjọ́ kan nínú àwọn spíkà tọ́nà wọn ṣáìdì ẹ̀ tó ti sọ wípé ohun tó o ṣe fún ìyá àbèjì kò bójú mu tọ́dẹ̀ padà wá bẹ́ẹ̀ sí ṣe another show ṣé òun la fẹ́ sọ wípé kínní ni lórí Facebook yìí lórí Facebook yìí ẹni pé mo kàn máa wò ìtẹ́bá ní lẹ́gbàá túnṣe yà má kàn máa wò ní túnṣe yàdà àbí èyí tó bá bọ́ sí wa lọ́wọ́ tá a rí wípé ìyún tó bọ́ sí wa lọ́wọ́ rè kẹ́ ẹ gbà ìgbà mélòó ní ẹni tó ṣe ṣáàtì wọ́ yìí ohun tó ṣe yìí o òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀run ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní wá wo ṣáàtì mímọ́ ẹ má wá wo ṣáàtì mímọ́ tí a gbọ́ gbogbo nǹkan yẹn tó dẹ̀ di kíní tó dẹ̀ gbé lébàkúlábà <laughs> òun ládẹ̀gbẹ́ lẹ́yìn ṣáàtì. Le ba. lébàkúlàbà òun la gbọ́ lẹ́yìn ṣáàtì yẹn ẹ tá a ti mú dọ̀kásì pé ohun tó ṣe yóò dáa labatu ṣe kí ni labatu change beat yẹn pé Idris lórí gángan ọ̀rọ̀ lórí gángan pé ah dọ̀kásì màlúmọ̀ tí wàá ṣe dáadáa o lẹ́ni tá a ní kò ṣe dáadáa. hello abẹ́ ẹ̀ máa rí mi kẹ́ ẹ̀ màmá tún gbà mí. àbí kí leléyìí. àwọn náà ní rí náà nù kàn ga ẹ ẹ àti gáàsì sí ni. <laughs> àti rí iná ń kànga o. gbogbo tó o fi àwọn fámìlì yìí ṣe pátápátá lórí social media yìí zero ló bọ́ sí. lẹ́yìn fọlá àti ìyá àbejì yìí àwọn wo ló tún gbé wá tó o fi gba owó tó tó bẹ́ẹ̀. a ti rí lórí ìwọ àti ṣẹ́gun ìwọ àti ṣọlá ẹ ti jọ sọ nínú ṣáàtì tá a gbọ́ voice note yẹ tó o sọ wípé owó orí Facebook yìí pè tó o ní owó orí Facebook yìí pè ibẹ̀ yẹn ló ti ìmù gan ìgbà tá a ti gbọ́ kíní yẹn gan lẹ́ẹ̀ká ti bẹ̀rẹ̀ sí súraki ìgbà tá a gbọ́ kíní yẹn gan tó ń pilẹ̀ gan gba ìmú àá ṣé kì í ṣe wípé gẹ́ẹ̀ yìí ó ń dọ́gbọ́n forí wa gbá sákàrà ó mọ tó ń ṣe nìyẹn because tó bá bá sódodo ọ̀rọ̀ nǹkan tó ń ṣe yẹn fókọ̀sì tiẹ̀ ní pé nǹkan tó máa mú wá fóun. ẹ̀rí àjìun thank you. o ti mú bísínẹ́sì yìí lórí ìkànnì ìwọ ló mú gẹ́gẹ́ bí nǹkan pàtàkì. o dẹ̀ ní gbogbo èròjà tó lè fi gbégbá bá rà ṣé máa rí abuké tó ń tẹ ọ̀pá lójú títì àtọ̀rọ̀ owó lọ́wọ́ mi mi ní fún ni bébì mi yeye Jane wọ́n yín kan leave me like this o oh? I don't tire o oh. baby baby you so come lie you dey shouting you dey whine me suddenly you dey come my way everybody don sabi me so why o oh, yeye o yeye Jane come o ká gbé kámẹ́rà o. welcome my baby ṣé wa wá pàdé ẹ òun ní gbogbo èròjà oníbàárà ó dẹ̀ modernize bàárà ó dẹ̀ modernize bàárà fún wa lórí lórí ìkànnì yìí. <laughs> daalụ na onye ụfọdụ ṣé máa rí kinní tó wà lẹ́yìn ẹ tó ga gọ̀gọ̀ ẹ ní ìfẹ́ porúkọ ẹ ṣé máa rí kóló tó wà lẹ́yìn yẹn kóló kóló ńlá yẹn ṣé rí máa rí tó gbégi ni tó ntọrọ owó mi ì ní fún ẹ fún ẹ àbí máa rí ẹsẹ̀ yẹn tó kọ gbẹ́sọ́rọ́ bíi bíi bíi tó wọnú ra wọn tó sọra wọn di gazab àwọn ẹsẹ̀ tó tójú bọ̀ra wọn lẹ́sẹ̀ tó tójú bọ̀ra wọn yẹn tó kíra wọn leg. tí ojú wọn tó ń ṣe kíni tó ní close marking ṣé máa rí yẹn náà máa ní mì ṣàánú ẹni. torí ẹ̀ ní àwọn àgbà òwe àwọn àgbà ó ní àti kékeré ló yẹ ká ti gé ẹ̀ka ìrókò torí tó bá dàgbà ẹbọ ló máa máa gbà ó fi pákéjì bẹ̀rẹ̀ sí tọrọ owó lórí ìkànnì yìí àdẹ̀gẹ́ tiẹ̀ ó ti wá gbé ìtọrọ owó lọ sí high level ó ti ní plus nínú. ẹ wo àwọn tí ó lóun fún ní nígbà tó náà ń ṣe eh, destiny kinní kan tó náà ń dá àwọn èèyàn lókòwò èlò lónà kó fẹ́ máa fún wọn one one million lónà fẹ́ máa fún wọn nígbà tó yá ó ní àwọn kan five hundred àwọn kan two hundred ó wá lọ ṣe bíi tíkẹ́ẹ̀tì eh, kíní kíní kílókọ kíní àwọn first bank tó máa ń gbé fún yàn yìí check ó lọ ṣe check ó lọ ó lọ print yẹ kẹ́ ẹ lè mọ nǹkan tí dọ̀kásì tó ń ṣe fún àwọn èèyàn lórí ìkànnì yìí tí n bá sọ fún yín pé nínú àwọn nínú àwọn bó ṣe gbé fún àwọn èèyàn rẹ̀ tó dẹ̀ tún ṣe fídíò wọn ó dẹ̀ máa tún gbé sínú kinní bẹ́ẹ̀ nínú àwọn tó gbé kinní yẹn lọ́wọ́ ó kàn gbélé wọn lé wọn lọ́wọ́ lójú fèrèsé ni o kò fún wọn ní ọ́ndà àbẹ̀rò pé ṣẹ́ẹ̀kì láì lọ́fìn lọ gbowó báǹkì ni kò fún wọn ní ọ́ndà kò sówó kankan bì kan kò ṣe kí ni kò sí owó kankan bì kan ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe nǹkan fún àfikọ́ mọ́lé ẹ mímọ́lé ẹ yẹn gan léwu because ìjọ tí ẹ tí gúdùgbẹ bá bá já sànsàn bóyá wọn nídìí nǹkan kan <laughs> tó máa rí ó ti yé yín ẹ wọn á lè mọ ibi tó máa wá ẹnìyẹn sí pé eléyìí ti gba inú owó okokoríko àfi ká forí ẹ̀ kó ṣe é mọ owó tó ń pè ní owó òkòkòríkò eléyìí la dá la iṣẹ́ empowerment fún empowerment àti dá lókòwò empowerment òun náà gbọ́dọ̀ ní nǹkan tóun náà máa tóun náà máa san padà àfi kẹ́ ẹ mọ ilé ẹ o ẹ gbọ́dọ̀ mọ ilé ẹ kẹ́ ẹ tó ṣe kíni ẹ wo àwọn olóò ẹni tó pè lólóore wọn ẹ rí i pé tó bá ṣe oore fún yàn tó bá rí i pé kíní yẹn ò sọ̀sẹ́ kò successful pẹ̀lú ohun tó ń ṣe fún á rí i pé òun gba kíní yẹn padà a ti rí fọ́ìsì fọ́ìsì olóore wọn rí tọ́nà fúnyàn kan ní nǹkan tó dẹ́ pé ìwọ tó ń fúnyàn kan o gbọ́dọ̀ fojú ẹ rí nǹkan tó ju ẹ ibi tó bá fúnyàn tó ju ẹ bá lọ báyìí tó bá ní pé kó ọwọ́ ọwọ́ lágbájá ló gbọ́dọ̀ fi kó fúnyàn bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀. kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ̀ ń bò ọlọ́run dìdí ìfẹ́ fẹ̀ nídìí àwọn ọlọ́pàá wọ́n rí ẹ wọ́n rí ẹ tán nígbà tó mọ̀ pé òun ní àwọn evidence tó gba skilliciously gba ski tó gba skilliciously gba ski nínú ayé ó máa gba station lọ ní you know hello how you feeling are you feel okay are you feel alright tó o tiẹ̀ fi lè máa wo ṣáàtì mi wàá máa parọ́ pé wọ́n ń gé ṣáàtì mi fún ẹ o lè máa gbọ́ sáǹdì ọ̀rọ̀ mi sétí. that means mi ò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ń gbà ẹ̀wọ̀ gan o mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ òun rí àwọn òun rí àwọn ibi tó fẹ́ defend mbẹ̀ but o ò lè defend ọ̀rọ̀ mi. wàá rí i pé tèmi ò jọ tiẹ̀ analysis mi ò jọ tiẹ̀ àwa gbé sórí bíi Wyclef ni hello. Prince Skylolo mo kí yín Bísí Àlàbí ẹ káàbọ̀ mà. ìyá àbèjì oní oní ọ̀wọ́n ọlọ́wọ́ síbí wọ́n lọ gba abẹ́rẹ́ kan fún wọ́n lọ ṣe kínní kan fún ibo ni wọ́n gbé ìyá àbèjì tiẹ̀ lọ ṣé ẹ lè máa sọ̀rọ̀ wípé wọ́n gba abẹ́rẹ́ fún un gbogbo nǹkan tí ọlọ́wọ́ ṣíbí ṣe fún ìyá àbèjì pátápátá ló ní ẹ́fídẹ́ǹsì fún ló ní ìwé àkọsílẹ̀ fún ló ní àwọn dókítà tó máa dá sí fún àwọn ọlọ́pàá ti lọ sí military hospital tí ọlọ́wọ́ ṣíbí gbé wọn lọ wọ́n ti lọ mú ẹ́fídẹ́ǹsì tó fẹ́ mú ọlọ́wọ́ ṣíbí gan ò tẹ̀lé wọn fàṣàkí fún kẹ́mukín ṣùgbọ́n ìwọ tó ní gbogbo nǹkan yìí lọ́wọ́ tó ń ṣe NGO ẹni tá àbá tiẹ̀ máa kọ́ ọ̀rọ̀ bò gan lónìí òun ni jókòtadé jókòtadé gan gbé wọn lọ sí hospital tí ò ń ṣe ngo jókòó tádé tí ò ń ṣe ngo ó gbé wọn lọ sí hospital ìwọ tó ní ngo ni ẹ àárí ìwé hospital àárí nǹkan kan tó fẹ́ proof ó rí pé àwọn tó fẹ́ defend yẹ gan ọ̀n rí nǹkan tó fẹ́ fi defend yẹ. àwọn tó fẹ́ defend yẹ wọ́n rí nǹkan kan tó fẹ́ fi defend yẹ wọ́n kàn ń pòyì ni ntọ́ fẹ́ sọ di ni fracas and the game we know the game wella mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbọ́n wọn tó àwọn tájọ́ ń communicating tó jẹ́ pé àwọn náà ọ̀ọ̀fọ́ wípé wọn ò ṣe kí ni wọn ò fọ́ fún gbogbo wọn tó fẹ́ sọ di fracas yẹn. àwọn tó ná gbé kíní ẹ jáde ǹjẹ́ o ti gbàgbé pé o ṣe ṣó fún Kàbírù ṣá ǹjẹ́ o ti gbàgbé pé o pe Ṣọlá sórí láìfù ṣá. so ọ̀rọ̀ tó ń sọ pé ìwòwò ìwòwò kọ́ là ń sọ yìí dorcas dorcas dorcas ẹ̀mílẹ̀ mo pẹ̀ dorcas ẹ̀mílẹ̀ ó dẹ̀ mẹ́rin ìwòwò kọ́ là ń sọ yìí à ń sọ̀rọ̀ nípa kí ló ṣẹlẹ̀ sí ìyá àbèjì hello. what happened to ìyá àbèjì adúpẹ́ fọlọ́run pé o sọ nǹkan kan o náà ní evidence everything i have everything that happened to ìyá nígbà tó ní evidence gba Àbújá lọ. nígbà tó mọ̀ pé o ní tó máa fi defend ara ẹ̀ gba Àbújá lọ sórí gbogbo ọní àwọn kinní kan rìtáyà kinní kan òun ló ṣe kinní gbogbo gbogbo àwọn ọ̀rọ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ bá máa padà jókòó àwọn náà ò ní lè sọ pé wọ́n fẹ́ dúró fún ẹ mọ́. ẹni tó dẹ̀ máa mú ẹ súnmọ́ ẹni rìtáyà IG àbí kí nìkan kan òun náà ni onídùúró <laughs> àbónídùúró ti gbàgbé ni àbónídùúró ti gbàgbé onídùúró ó dàbí wípé bàbá ọkọ bíi èèyàn mímọ́ onídùúró ni. <laughs> hello so gbogbo nǹkan tó wá ń ṣe yìí ó rò wípé kí gbogbo wa lajú pẹ̀lú àwọn irọ́ kàbìtì kàbìtì kàbìtì tó ń pa yìí à ń sọ̀rọ̀ ìyá àbèjì là ń sọ recent lọ́wọ́lọ́wọ́ ohun tó ṣẹlẹ̀ sí ìyá àbèjì là wá fẹ́ gbọ́ báwo ló ṣe mọ́tò wọn ibo ló gbé mọ́tò wọn sí. Si o ní evidence lọ́wọ́ o wá ń tiẹ̀ gbọ́n bá yìí tó ń tì jáde yẹn gan irọ́ ó wá ń tún á ń kí ó ń kó ẹrẹ̀ bá nǹkan tó wà nílẹ̀ sí ni. ìyẹn lọ sí ilé ilé ọ̀dọ̀ yàbẹ̀jì ọ̀dọ̀ ilé ìyẹ̀ ọ̀wọ́n láńlọ́ọ̀dù tó lọ tó ti lọ ṣe interview tó jẹ́ pé ìjọ́ tó náà pé ìjọ́ tó náà pé ẹ máa wo ìjọ́ tó náà ń pe ìrọ̀lẹ́jọ́ tí yàbẹ̀jì kú yẹn tó níyẹn sọ pé òun ò sí ń bẹ̀ ìyẹn náà tún fẹ́ dọ́gbọ́n yọra ẹ̀ bẹ́ẹ̀ yẹn meanwhile òun ló kó àwọn ọ̀bejì lọ ẹ̀ló ẹ̀gbọ́n bàbá àbejì ló kó àwọn ọ̀bejì ló kó wọn lọ ṣe tuntun rí bẹ́ẹ̀ yẹn ní ọjọ́ tí ìyá àbejì kú tí àwọn ẹ̀gbọ́n ìyá àbejì fi lọ síbẹ̀ ẹ̀gbọ́n bàbá àbejì wọ́n bá ń bẹ̀ àbọ̀ bá ń bẹ̀ ọba ń bẹ ẹ ta ló kó àwọn ìbejì lọ. ṣe ti ń rí àwọn bí wọ́n ṣe ń pa irọ́ ṣé ẹ ti ń rí bí wọ́n ṣe ń ṣe kí bí wọ́n ṣe ń mú irọ́ sílẹ̀. Si so combination tẹ́ fẹ́ lò ohun tó bà mátà yín jẹ́ òun ni bàbá àbèjì ohun tó forfeit ká ní ohun tí mo fi lè máa gbé fún ṣẹ́gun dọ̀la nìyẹn ẹ wo ọ̀rọ̀ ṣẹ́gun kò tí ì yàtọ̀ di ọ̀la yìí ọ̀rọ̀ ẹnu ṣẹ́gun ọ̀rọ̀ onírọ́ ló ń yàtọ̀ ọ̀rọ̀ ẹnu ṣẹ́gun ò tí ì yàtọ̀ ohun tó jẹ́ kí ìyẹn smart ni wípé ká ní ṣe wípé ìyẹn ti tètè ya ṣe kí ni kọ́ fọlọ́pàá gbé bàbá àbèjì ni ẹ̀ rí wípé mátàyà ti change gan torí dọ̀kásì mọ bó ṣe ń play irú mátà bẹ́ẹ̀ but smartness tí bọ̀bọ̀ yẹn ní òun ni ò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó ní lójú kí ló dé ìwọ tó ní aṣòfin ni ẹ lọ́ọ̀yà ni ẹ kí ló dé tí o ò lè yọjú sí àwùjọ àwọn lọ́ọ̀yà ẹgbẹ́ ẹ ló dé tó o lè yọjú sí àwùjọ àwọn lọ́yà. gbogbo àwọn tó ń tẹ̀lé lọ́ti rí òdodo yìí pátápátá àti ṣe analysis ẹlòmíì gan sánú wọn ni pé kó o má lọ ṣe analysis ṣe lórí nǹkan tó mọ̀ because ẹni tí àwọn fẹ́ ṣe analysis nítorí èyí ó ń parọ́ fún wọn ni kò fún wọn lódodo. ẹni tí àwọn ń ṣe kí ni tọ́wọ́n ń sọ̀rọ̀ torí ẹ̀ yìí kò fún wọn ní òdodo ṣebí xn ni Kàbírù kí ló dé tí ò gbé evidence fún Kàbírù kí Kàbírù bá ṣe kéèsì yẹn ṣe rò pé bí òun náà gọ̀ ni ṣe rò pé òun náà gọ̀ ni evidence kan kò sí níbì kankan dọ̀kásì fún yàn ní hundred hundred thousand oṣù mẹ́sàn-án dọ̀kásì ò lè prove ẹ̀ fún yín lórí Facebook are you whining God? ṣùgbọ́n èyí tó mọ̀ pé òun dọ́gbọ́n ọ̀ra ní ní fídíò tó ọ̀ra ṣe nígbà tó náà fẹ́ lọ dọ́gbọ́n lọ kẹ́ ìyá àbèjì sílẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dọ́gbọ́n yà yẹn ó lè ṣe kí ni ó lè produce yẹn evidence. àwọn lọ́yà gan ti ṣe kí ni wọ́n ti wò pé eléyìí ti sọ̀rọ̀ jù because kò mọ bó kò mọ bí tí nǹkan ti fẹ́ yọjú sóhun mọ́ informa James mú kí Grace Idowu welcome kò mọ bí tí nǹkan ti fẹ́ yọjú sí òun mọ́ I'm telling you now ṣùgbọ́n èyí tó mọ̀ pé òun dọ́gbọ́n ra ní ní. ń bọ̀ gbogbo ẹ̀yin spíkà tẹ dìde pátápátá gbogbo àwa spíkà tá a dìde pátápátá fún òtítọ́ yìí ọ̀n ní gbọ́ ikú wa lójijì. lágbára ọlọ́run wọn ò ní gbọ́ ikú wa lójijì ó rò pé òun lè manipulate àwọn ọlọ́pàá nàìjíríà ni o. yẹmi adélànà thank you adúní abe thank you ayénirọ́mọ ó ṣe kí ni ó rò wípé òun lè manipulate you can manipulate our police o le lè ṣe kí ni o ò lè o ò lè manipulate àwọn ọlọ́pàá ọládì púpọ̀ àyánkọ̀yà brọ́dà mi Dayọ̀ Ṣógúnlẹ̀ welcome sir torí gbogbo nǹkan tó ń ṣe even gan láì yọjú sí àwọn ọlọ́pàá gan lásán wọ́n ti rí ohun tó fẹ́ rí. ṣe wá rò pé látijọ́ tí bàbá àbèjì tútù wà mẹ́ta ìtì sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá àbèjì ẹ rò pé nǹkan mi ò ti dọ́wọ́ wa náà lórí pé bàbá àbèjì bóyá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o Barika Jimosa ṣe rò pé bàbá àbèjì ò tí ì sọ̀rọ̀ náà a fẹ́ fún yín mọ́ ni ẹ jẹ́ kó máa gbé ẹ̀gbọ́n bàbá àbèjì ẹ jẹ́ kó máa gbé jáde ẹ jẹ́ kó máa mú irọ́ wá látijọ́ tá a ti sísì láti máa fún àwọn nǹkan kan síta yẹn àtijọ́ yẹn ló ti ń wá jábọ́ ẹnu. because ń tó promise amen ń tó promise bàbá àbèjì kò ṣẹlẹ̀ mọ́ ń tó promise bàbá àbèjì ni wípé má wọrí within two days or three days lọ́ọ̀yà máa wá gbà ẹ̀ ń tó promise ẹ̀ nìyẹn tíyẹn náà fi ṣe kí ni tó fi ṣe kí ni tó fi fi ara ẹ̀ tó fẹ́ fi rúbọ tó fẹ́ fi rúbọ orí olórí. tó fẹ́ fi ṣe kí ni tó fi ẹ fi ara ẹ̀ fi rúbọ orí olórí. mo dẹ̀ mọ̀ pé níbi tó wà gan òun gan ó ti ń ṣe kí ni ó ti ń tàkasúfèé ó ti ń ṣe kí ni ó ti ń tàkasúfè ẹ jẹ́ ká fi nọ́mbà síta ọmọ ológo Pasuma welcome. wẹ́kọ̀mù. Carol Williams mo kí gbogbo yín because n tó rò kọ́ ló bá mọ́ ohun tí dọ̀kásì rò kọ́ ló bá mọ́ ibi tí agbára agbára tí wọ́n lè lò náà tó wà jù òun ni kíni òun ni òun ni èkó ẹ wò gbà tí Rosemary àyẹ̀wò àbí àyẹ̀wò ẹ̀. Eh ẹ rí i pé ìgbà tí wọ́n máa lọ sọ́dọ̀ Tóyìn Ìdó Ọ̀gángán ẹ rí i pé ẹ ni wọ́n ti lọ. Hello ẹ ẹ pẹ̀lẹ́ ó jàre. Because <laughs> o gbọ́dọ̀ ṣàlàyé o gbọ́dọ̀ ṣàlàyé ṣàlàyé lórí Jésù. kò gbọ́dọ̀ dúró tẹ́ ẹ bá ẹ̀rí pé ẹ̀rí pé ẹ̀rí mi ta rárá lánàá ṣe rí ṣe rí ṣóòtì straight from that ṣe lánàá yẹn ẹ́. Eh? mo lọ wá nǹkan gidi sáyé mi lánàá yẹn ni ṣé wá rí bó ti ṣe mo ń gbọ́ lọ́wọ́ báyìí tó ti fẹ́ tó ń báyìí mo rí pẹ̀pà gbóná tó jáde mo ní ṣẹ́tìrì so ọ̀nà wo ni ọ̀nà wo ni irọ́ tó fẹ́ gbé wá fẹ́ dúró jáde nígbà tó jáde tó ní tó ní òun tó ní àwọn kan sọ tó ń kọ sí ìgbà tó ní ṣó ti lọ UK ni mo sọ fún wọn pé kò lọ UK mo sọ fún wọn pé. lórí akálẹ̀ mọ́mí ẹ̀ka lẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni. òun ni òun ni ìjà àbejì ni ìjà àbejì ni thank you. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe jàre ṣó ti yé wa so now ó fẹ́ máa wá máa ó fẹ́ ma wá máa fún àwọn tiẹ̀ ó fẹ́ máa wá fún wọn ní irọ́ jẹ irọ́ tó fẹ́ máa fún wọn jẹ ṣó yín ọ̀wọ́n yẹn gan wò pé kí ni tó ń sọ lẹ́nu tí ò dùn yìí because most of àwọn nǹkan tó ń sọ kò ráìmù pẹ̀lú nǹkan tí àwọn èèyàn gan ti fojú rí ṣé nígbà tá a jáde tá a sọ wípé lágbájá kú tó o jáde tó o sọ wípé kò sí tó kàn ẹ́ o mọ anything pa ọ̀rọ̀ family later òun sọ pé ó ti ń di wípé o ti ń mọ nǹkan kan pa family yẹn lọ́wọ́ tó náà ti gbélé tipẹ́tipẹ́ ìgbà tó rí i pé a ti bẹ̀rẹ̀ sí sọ wípé ní ọjọ́ tí ìyá àbèjì kú yẹn ìwọ àti bàbá àbèjì sọ̀rọ̀ ọgbẹ ọkọ ìyàwó ti fẹnu sọ̀rọ̀ ta wá ní ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọkọ tálẹ̀ ẹ̀gbọ́n bàbá àbèjì tó wá fẹ́ máa lò nísìn ó fẹ́ máa lò ègéèsì ọ̀rọ̀ orí social media ni because àwọn ìyí tó àwọn ọlọ́pàá fẹ́ dìmú gangan ó wà lọ́dọ̀ wọn lọ́hùn ẹni tó lò gangan gangan tó fi ń ṣe tó fi ń ṣe damage control ó wà ní àkálò wọn lọ́hùn ó ti jẹ́wọ́ kọ́fàrọ̀pù wà ní ìwọ fún ara ẹ wá fẹ́ ṣe ṣó ti yẹ wo ní ìwọ fún ara ẹ tó fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí kò sí kọ́fàrọ̀pù tó fẹ́ ṣe mo dẹ̀ mean mo ti bá ní mo mean nǹkan mo mean yẹn mi ì ń wo nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. mi ì wo nǹkan tó máa ṣe kí ni tó máa ti ẹ̀yìn ẹ̀ yọ. torí olójú dúdú bá fẹ́ bá ẹ kó sínú jẹ́ kínní mo mọ̀ pé tó yẹ ló ṣe ń gbé mọ́ra ẹ̀jọ́ láìkí ra yín bó o ṣe ṣe tó fi bó o ṣe ṣe tó fi wá fún mi ní mẹ́sẹ̀jì ń pa ẹ̀ náà nìyẹn nígbà tó rí pé à ń fẹ́ bá a jàjà ẹ̀. torí pé fẹ́ bá a jàjà ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fúnra yín nìyẹn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ kò jọ àwa lójú irú nǹkan tèmi ti rí ọ̀dọ́ tèmi kò ṣóhun nìkan ló wá sọ̀rọ̀ ẹ̀ fáwa ni kò ń ṣòwò nìkan ló wá sọ̀rọ̀ ẹ̀ ọ̀wọ́n tóun náà dáwó tóun náà fẹ́ dáwó kíní kan ó sọ̀rọ̀ wọn náà ájọ sọ̀rọ̀ wọn náà tẹ́ bá dẹ̀ dórí Facebook ẹ̀ máa ṣe ìyálé mi kíní kan kíní kan ó mọ tóun sọ kí dẹ̀ ló fà á tó o fi lè halẹ̀ mọ́ Kàbírù dandan bẹ́ẹ̀ yẹn ìwọ́gán fúnra rẹ̀ ti fi ìwòwò Kàbírù tírẹ́tì Kàbírù lórí ìkànnì yìí torí ẹ̀ ló ṣe lè yí sọ́dọ̀ Kàbírù lóòótọ́ o lè má ti ṣó ẹ o ṣùgbọ́n o ti níbi tó o ti sọ torí òun náà àpúrúfù ẹ̀ ń pé e, o ti sọ dáadáa láìmọye ìgbà pé o ní kíní tòun lọ́wọ́ míwàá ìṣọlá náà o náà ní kíní ẹ̀ lọ́wọ́ o sọra ẹ sórí Facebook yìí o wá ń sọra ẹ gbogbo nǹkan ló fi gbogbo nǹkan tó ń lò preach fún pátápátá pé o wà against gbogbo ẹ pátápátá òun ló ń ṣe òun náà kórìíra four one nine four one nine yẹn gangan òun ló fi ṣe pendants òun náà kórìíra nọ̀bì invert tọ́ba níyàn kan máa gba a one mọ́ ẹ lọ́wọ́ màá ní kọ́ bẹ́ orí ìtọ̀hún yẹn kọ́ bẹ́ fógun ni tọba níyàn kan máa gba a1 mọ́ ẹ lọ́wọ́ lórí pé ká rún ọkọ lọ́kọ ká gba pátá ń dìyàn lọ́nà àìmọ̀dí kó wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ká ní kó wọ tọ́ílẹ̀tì lọ. Hmm? ó gba a1 náà nú ẹ̀. ká ní ká mú láìfò èèyàn ká bàjẹ́ beyond repair in fact mi ò rẹ́ni tó máa wà lẹ́yìn mi ò rẹ́ni tó máa wà wájú ẹ̀ ìwọ ni ká rí olójú kòkòrò kan láyé yìí tójú ìwọ yìí lọ èṣù gan ò ní ojú kòkòrò tó ẹ èyàn sátánì kò ní ojú kòkòrò tó ẹ. fake life invert tóyìn àyìnmáàkù tó ṣe alákadá gan ó yẹ ká gba àwọ́dù tó gbàǹgbà yẹn lórí alákadá yẹn ó yẹ ká gbà ká gbélé ẹ lọ́wọ́ ìwọ gangan ni ọ̀ríjínà alákadá á jẹ́ pé wọ́n gan ló wo láìfù ẹ̀ tó fi ṣalákadá wo ọ̀rọ̀ láìfù ẹ̀ tí wọ́n fi ṣe fíìmù ìwọ àti fọlá lọ́wọ́ iye àwọn tó ti wo fíìmù yẹn ní YouTube olùgbèjà lọ́wọ́ iye àwọn tó ti wo. torí ìwọ ló máa ní ló máa nọkọ nílé ló máa máa play ríngìtònú ẹ ríngìtònú ọkọ ẹ ló máa máa play ẹ̀fà lè. ìwọ ló máa ní àfọwọ́kanra wa lánàá kọ́bọ̀lọ́ ṣé àfọwọ́kanra lánàá kọ́bọ̀lọ́ dá pé bí àmọ́ òun hungry for sex pẹ̀lálẹ̀ ó dẹ̀ dìídì wọnú ẹbí àwọn ìyá àbejì ó dẹ̀ dì smartu ẹbí yẹn òun fi ẹbí ọkọ bá ẹbí ìyàwó jà which means tó yẹ kí wọ́n ṣe kí ni tó yẹ kí wọ́n jọ gba justice fún ọmọ wọn meanwhile o ti fi owó o ti fi sáàárín wọn. ó ti ṣe kí ni ó ti fi owó ó ti fi jẹ́ kó wà láàrin wọn òdodo ò lè sọ tẹ́ bá fẹ́ pè wọlé kọ́lí nọmba one pin one, pin session pin one, pin down o tẹ́ ẹ bá wo nǹkan kò sí nǹkan kan tó fẹ́ fi yọra ẹ̀ nínú ọ̀rọ̀ yìí kò sí nǹkan kan tó fẹ́ fi yọ ara ẹ̀ nínú mátà yìí because ó mọ̀ wípé òun ti ṣu sáàlà wọ́n dẹ̀ ti bá wí. ẹ ó ti ah, bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ ọmọ inú ewé yìí ó gbádùn ó máa ń gbádùn ṣáàtì mi ò wẹ́ mi ò bá ìjà lóòótọ́ ọmọ mi ò bá ìjà mọ́ ó kàn lọ ṣe ó kàn lọ wọ́n ló lọ ṣe yáyín tí yáyín fi gbọ́rọ̀ ń gbà yẹn ah, ó máa ń gbádùn ṣáàtì mi o wọ́n <laughs> ń gbádùn ṣáàtì yìí gan wọ́n ń gbádùn ọ̀rẹ́ ètí ẹ ọ̀rẹ́ ètí ké ẹ̀wẹ̀ àyíká àyíká screenshot ẹ̀ rí wọ́n lè máa dìnnà yìí ẹ̀ bá a ṣe ń sọ ti kàbí gbogbo àyínà ni ẹ̀ tó lè máa dìnnà yìí kó òun wò wá ọwọ́ wà dànù èmi eégún burúkú àfitapólì lẹ́yìn ikú himself <laughs> wọ́n pa ẹ́ ìwọ́n pa ẹ́ òun gbádùn ṣáàtì mi hmm? ó yẹ kí wọn náà máa ra stars orí ìkànnì òòkan òun ń ṣèyàn dáadáa ìwọ́n bọ̀ yẹn òun ń ṣe ọmọlúwàbí òun ṣe ọmọlúwàbí èèyàn burúkú nìyẹn òun gbádùn ṣáàtì mi báyìí òun ẹ̀ńtà ó lè jẹ òbò ló bẹ́ẹ̀ yẹn tó fi ń gbádùn ṣáàtì mi ó dẹ̀ ń wò mí lásán yìí dẹ̀ ń wò mí báwọn sólógbò ní ọ̀nì. sólógbò ní ọ̀nì yìí sì.